Hello. Hello. You've got delivery for you? Ah, oh, Can you, you sign that for me, please? Okay. Thank you. Thank you. All right. Uh, see you later. See you later. Bye. Bye. Tony Blair ní no ilé dírẹ́sì yìí náà ni èmi náà ò tún wo mo dẹ̀ sáyìn fún irú nǹkan báyìí Tony Blair ní inú ilé mi yìí ta ni ó máa dán irú eléyìí wò ó. tí ó bá jẹ́ ọmọkùnrin tí ọkàn mi mú ìní ó jẹ́ a dà. Hmm. Tony Blair ẹ bẹ̀ mí. mo pè ẹ náà ni lẹ kí ni orúkọ tí rẹ jẹ. Julius ni rẹ. Julius ni rẹ jẹ Julius kí ni. Julius Abọ́dẹ̀rìn. Julius abọ ọdẹ wèrè wo ni ìròyìn rẹ yìí bá rìn ta ni sọ fún ẹ pé ó ń bá ọdẹ rìn ọdẹ orí burúkú wo ni irú rẹ yìí bá rìn Julius abájibìtì rìn ní orúkọ rẹ nígbà tí mo pe tó ní blair tí òun wẹ̀yìn ló béèrè pé ṣé mo pè é ní ìyá ó jẹ́ orúkọ àwọn bàbá tí ó bí ẹ ní abúlé yìí dúró náà ta ni ó ní kíní Kini ni o fẹ́ gbà ní ọwọ́ mi ta ni ó ní ilé. tó ní plẹ̀ náà kọ́ sí lára mi mọ tó ní. o mọ ẹni tó ní o dá ń gbà yìí. náà wò ó ẹrù tó ní ilé àtúntò. kí ni o dé. èmi mo ní iPhone six èmi mo ní. ṣé o ya wèrè ṣebí omi ò mọ ẹni tó ní nísìn ẹ iPhone six ni ó wà nínú ẹ òun abẹ́gbà ní ọwọ́ mi kí ni kí ni o fẹ́ kini o fẹ́ ṣe. ìrẹ́ni òjẹ́ tó ní player Julius gbọ́dọ̀ kí ni dé tí ó jẹ́ wípé ó dédé àwọn ìwà tí à ń bá ní ọwọ́ rẹ̀ àwọn ìwà rọ́dọ̀rọ̀dọ̀ ìwà jìbìtì ni ó kún ọwọ́ rẹ̀ báyìí ẹ nígbà tí o pe orúkọ ara rẹ̀ ní Tony Blair Tony Blair àwọn eléyìí náà tí kì í bá ṣe wípé ọ̀dẹ̀ ni wọ́n ìrẹ́lẹ̀ ń sọ wípé òyìnbó gbọ́ nìyẹn o ò wá pe ara rẹ̀ ní Tony Blair ó fi lu jìbìtì gbá fóònù ẹ́ kí ni ṣe tí o lo irú orúkọ yìí láti fi gbà fóònù. ó ní reason náà fi ṣerú nǹkan bẹ́ẹ̀ kí ni lọ sí gba àwọn fóònù fọyín yẹn wọn fún mi fóònù ni mo dẹ̀ wò pé kémi náà kò fẹ́ kàn ṣáṣe fún mi. ẹ kí ni ìdí tí wọn ò ṣe lè fún ẹ. kírẹ́dìtì rẹ ò dá náà ni. kírẹ́dìtì rẹ ò lè dá tẹ́lẹ̀ náà kírẹ́dìtì rẹ kò lè dá tí Jésù máa fi dé nítorí dédé ìwà burúkú tí òun wù yìí òun náà ní John Brown ní inú ilé ilé tó bá yá wàá sọ wípé bàbá kan tí ó bí ẹ Kenya ni ó ti wá wàá sọ́ra rẹ̀ di Obama ṣé tí n bá jẹ́ kó mú eléyìí jẹ tó bá yá òní gbé wíìlì ilé mi kí olú jìbìtì kó ta ilé mọ́mì ní orí wàá fi hátàtàkì pa àwọn bàbá tí ó bí ẹni abúlé dànù wàá sọ wípé ò gba ilé ní ọwọ́ bàbá kan kí ni ṣe tí oní ìkànnì inú báyìí wàá pera rẹ ní Tony Blair ẹ̀ ó dá bẹ́ẹ̀ nígbà mi ṣé orí eléyìí return to sender òní máa fi kọ́ ṣó ti yẹ kí ni o máa gbà ní ọwọ́ ni tí o bá dán irú rẹ̀ wò má fi ọ̀pá má fi ba ti ilé ayé ẹ̀jẹ̀ ni kí ni o fẹ́ ṣe kí ni o fẹ́ ṣe ṣé wo bí tí o bá dán ìdọ̀kúdọ̀ wò ní ti máa dá rárá pẹ̀lú ẹ̀ ajá ẹ̀ ní ẹnu ìrẹ́ ó lé burúkú yìí òwà ní ìrẹ̀ ń jẹ́ àbọ̀dẹ̀ rẹ̀ ọdẹ orí burúkú wò ní àwọn àwọn bàbá olè tí ó bí ẹ̀ lé burúkú ó lé oníjìbìtì kí ni dé tí ẹ̀yàn ọmọ ìjì ìgbọ́ràn báyìí àfi ọpọlọ jìbìtì ó lé kó má mu àfọwọ́rá jọba bí ẹ̀rẹ́ kó wá gbà rìtọ́ǹkù sẹ́ńdà ni máa kọ sí àwọn eléyìí àwọn ọ̀tẹ̀ náà tí wọ́n ń gba orúkọ ṣé ìwọ ìrẹ́ jẹ́ òyìnbó tó wá ń fi orúkọ tó ní blair tí o fi ń gba ẹ̀rù nínú ilé mi adásínilọ́rùn ìkà olè olè burúkú ṣé ìrẹ̀gà tó ọ̀run fún ọ̀bà máa ti